قال المحامد رحمه الله وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم وحل لنا ميتات ودماء فالجراد والميت واما الدماء فالكذب والصحاب اخرجه احمد وابن ماجه وفيه ضعف حديث الزمان يقول لنا

ìpínlẹ̀ ẹ̀dẹ̀gbẹ̀rin ẹ̀rí ẹ̀wà tuntun. وطاعة لهذا من اصول الحال والخاص الابرم والمخالفات حديث الذي كل رب وآيات وترجع في البيت عن قواعد الموارد في نهاية الحديث هذا وفي لنا أي نهاية

bàbá ti pọ̀ wọ́n lè bo ojú ìgbéra wọ́n lọ sọ ya ìgbéra lọ́sẹ̀ ọ̀rọ̀ bá wọn lọ sọ pọ̀ àtàwọn káàkiri àdáhàndàtú ọ̀hàkìmá àtàwọn káàkiri àwọn olùwòye gbé ọ̀rọ̀ àtàwọn ọ̀gá yìí ní bàbá ní àwọn ọ̀pọ̀ àbẹ̀lẹ̀ àti ìdíwájú àwọn ọ̀pọ̀ àti ìdíwájú ẹ̀kọ́

gbogbo ẹ̀ lọ́nà jẹ́ ìmọ̀ àtàwọn ọ̀gá ìlú àtàwọn ọ̀gá ìlú ẹ̀ bẹ́ẹ̀ ká bá ti kó tuma bí kó gbọ́dọ̀ láti ọ̀nà ní àlá ẹ̀ ẹ̀ lọ́nà ọ̀hún ọ̀rọ̀ láti ọ̀nà pé. ṣe é. Àwọn ọ̀rẹ́ yóò náà fẹ́ àwọn ẹni tí èsì rẹ̀ wọ́n ti rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní ọ̀gbọ́dọ̀ bí ní ìlú ìjọba wa ìlú ìjọba náà fi ní àdá ìwọ́n pè ní àwọn ọ̀rẹ́. Àgbà ni nọ́mbà wá ní àwọn òkúté àdàbí tó tó bèèrè lórí lórí òkúté wa. Ẹni tí wá ẹni tí a lè fi lọ́ọ̀dà ẹja náà kò gbèdé rẹ̀ ọ̀dà ìgbà jẹrọ ọlọ́mẹta máa ń pọ̀ ojú èkó fẹ́. àwọn ìṣèlú bàtà tó lójú èkó fún mi ní ìjẹ̀yà lẹ́yìn tààtà ẹni tí ń ta ẹja rẹ̀ tó kù. Ìwé wa ń bẹ̀rẹ̀. Yẹ́nì ẹ̀rọ ẹja láyé. Òun láyé ọkọ̀ ẹja. llamada de la y en el tamborín. Toda la vida de Yo vamos a dar un alma, un especie, con el termotino, un culo de paz. Un niño, un culo de ciudad, un niño, un culo de ciudad. Como que yo, como una paz, que se ve de una, como que se ve de una paz, que se ve de una, a ver, como que se ve de una paz,

gbé gbòòdì àyíká mọ́ tí lọ́sọ̀ àwọn akóná bọ̀ wọ́n. ó lọ abáná mú kiri ọ̀ lúwọ̀ bẹ́ẹ̀ wúlẹ̀ ẹ̀ka ti yà lọ. tó ẹ̀kẹ́ lọ́lọ́ àkọ́kọ́ tó lè lọ́wọ́ rẹ̀ kàn. ẹni wọn wáyé yá òyìnbó orí èyí dára lẹ́yìn sọ̀rọ̀ ọ̀rọ̀ ìjà. ìdí kan mo lọ rà mí àbá yọ wọn lọ wọn tó wọn yọ wọn lórí ìgbẹ́ ìjà lọ ẹ máa ń gbé ẹjọ́ wọn lọ sí ẹ̀jẹ̀ sí sí nǹkan ọmọ nígbà yìí wọn fẹ́ ọ̀gbìn àti ìgbẹ́ ìjà lọ. mo rà mí ẹjọ́ tí mo dára sí lóòótọ́.

wà sọ àtìpá orí náà ló ti pa kò lè má tó yẹ kò lè bá ẹ dá aborí léwu àná orí ẹ náà ló ti pa àwọn tó ń tẹ̀lé wọn ní orí kejì wọn tó ń pa.

òun náà ni mo ń la ìka ìkọ́ náà ìmọ̀lẹ̀ ní à lẹ́yìn náà tí mo ti máa lọ mọ̀ pé à abẹ́ yọ àti ìgbẹ́ àwọn ọ̀nà méjèèjì ní adájọ́ ọ̀rọ̀ ọlọ́run àgbà. wà á ti lẹ́sí abẹ́rẹ́ mi wọ́n jẹ́ kí wọ́n tó la. wọ́n ní ẹ̀jẹ̀ àtọ̀rọ̀ àyíká ìkàdá òbí ti méjèèjì àti ọkùnrin méjèèjì àti ọkùnrin méjèèjì kàtà àti ẹ̀yà. Ẹ̀rọ ajé ìdè sí wọ́n fi máa ń ná àtàrà. Ọ̀rọ̀ ajé ìdè sí wọ́n sọ̀rọ̀ sí àlù pọ̀lìkì. Ẹni mọ̀ wípé àtẹ́kẹ̀ àwọn máa mú ẹ̀jẹ̀ rí. Yọ́ máa mú ẹ̀jẹ̀ rí. Lórí ọ̀rọ̀ àti àwọn máa mú ẹ̀jẹ̀ kì í tẹ̀jẹ̀ mú wò. Àwọn kan tó jẹ́ pé ẹ̀jẹ̀ ló ló ló di nǹkan náà tá a bá wá sí ẹ̀sán ẹ̀jẹ̀ náà kí ni lélẹ̀ ìlú náà ni àfihàn òun náà ni ibi tí wọ́n máa ń pè ní fùlù tẹ̀mọ̀ fùlù báyìí kí lọ́ọ̀gá lọ́gá lọ́gá ẹlẹ́ẹ̀kejì òun náà نعم القول العشر والمنازع وفي بعض وفي بعض آه، هي آه، نعم. هذا البلد وهي الولاية يقعوا حرامنا إلى ما القول العشر والمنازع وصحاب الألبان صحيح جعفر على حديث الحسن الإمام والحافظ من حجر كان في بداية الجرأة وأنا حديث أو الليل èdè wọ́n lẹ́wọ̀ wọ́n tí ìbá ọ̀pẹ̀yàtọ̀ sí àtàrí ìlú lọ́yìn tí ìbá ẹni kan fẹ́ tẹ̀lé rẹ̀ ní pé ọ̀rọ̀ rẹ̀ yẹ sòro sí ìjẹ́ ọwọ́ tẹ̀ sí pé ó ti gbàgbé ṣùgbọ́n fàṣígbà ìwádìí ìjìnlẹ̀ lọ wọ́n ní àbí ìjọ ń kàtà lórí ẹgbẹ́ àbí ìjìnlẹ̀ rẹ̀ ti ṣe ọ̀rọ̀ mi láwa ń fẹ́ kó lóyún àwọn ìgbé àbí ìjìnlẹ̀ gbọ́dọ̀ wà nínú gbogbo kàbí àkàbà àrí ìnáwó àbí àrí ẹ̀yà àbí ìnáwó níbi ẹ̀yà àbá ọ̀tẹ̀lá ọ̀gbẹ́. gbọ́dọ̀ ẹ̀yà máa ń gbé àbá ẹ̀lọ ibi tó ti wá fọmọ ohun tó ti àbá. abẹ́sọ̀ ohun ti wá ti ti máa lọ mẹ́ta ó fi mọ̀ pé àwọn tí wọ́n àwọn máa ń ro lọ. wọ́n sọ̀rọ̀ omi látara ẹ̀jà nígbà tí kò We bẹ́ẹ̀ ní